يا أيها الناس إنا خلقناكم من ذكر جعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب الله آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الحمد لله الذي ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين ويا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى قطف ولم الحمد لله وبتي أدقى الحمد لله يقضي ما يشاء وما ọlọ́run ni ọba kan ṣoṣo tó ní ìròyìn àṣeyọ̀hún. alihamudulilayi yaqdi ma yasha'u wa ma. tí wọ́n bá fi eléyìí ròyìn èèyàn. Fẹ́ni náà bá dákẹ́ tí ò bá fèsì, òun pápọ̀ dára ni. Alhamdulillahi yaqdi ma yasha'u wa ma. Ẹni tó fi ròyìn ẹ̀ náà dára lòun náà láti máa pìyàn ní pé ìkàndú ànà jù. Alhamdulillahi yaqdi ma yasha'u wa ma. Ẹni kan ṣe tó ní òròyìn eléyẹn náà lọ́lọ́run. Òun náà máa ń ṣe tó bá wù ú. Yaqdi ma yasha'u wa ma. nígbà ní a máa máa wòyàn ṣiṣùn adẹ̀mà fàárẹ̀ ṣe ó ń ojú adẹ̀mà ti owó. ìyẹ́pọ̀ bí máa yà ìṣàrù àmà. ọlọ́dẹ̀ wo

táwa ní àlàáfíà a ní àtúntò fẹ́ pàlàáfíà ṣe tà ní ó lè ní ní rẹpẹtẹ yìí àwọn dẹ̀ ló lápò sálàáfíà. yóò kọ́lọ̀ àlẹ́ yìí wà máa lè lè kọ́lẹ̀ ìdè máa ṣá o. ẹ̀mí náà wo rẹ̀ rẹ̀ sì pé ọmọ ló kú lẹ̀ yàwó rówó fi tán ẹ̀yìn dẹ̀ dúró dẹ́ gbẹ́dù kò dẹ̀ fọ́ mọ́. alihamudulilayi. àdúgbò ló fọlọ́wọ́n. yàtọ̀ bí máa yà sáwọ́ máa yọ̀ kọ́lọ̀ àlẹ́ yìí wà máa lè lè kọ́lẹ̀ شاءوا يقضى عليه وما للخلف ما شاءوا ìròrí olówó ń gbà ní ọlọ́run máa ń mọ̀ ọmọ ń jẹ́ kó pè ó lè mọ́ ọmọ rẹ̀ kó lọ ju sílé ìwé ńlá kan ọmọ wa ná mílíọ̀nù of naira ń bẹ̀ lórí pé kọ́mọ yìí bá lè mọ̀ rí ọlọ́run wa ní kò ní mọ̀ ẹ̀kọ́nù tí Oṣù kàtàrà gbogbo ilé náà dá ọlọ́run ọba máa. Òbí àwọn fòsìnkọ́ máa fàlà tó bẹ́ ṣe rò Léèyàn bá ti ẹ̀mọ́ lọ́n tẹ́lẹ̀ tó bá ń wọ àwọn àrà tọ́lọ́ wọn bá dá sáyé yìí, ó ti tó kéèyàn mọ́ ọ lọ. Òbí àwọn fòsìnkọ́ máa fàlà tó bẹ́ ṣe rò. Ọlọ́run ní kò dá wa náà lára ara wa wá sí kára wa jí gan táwa náà lè fi mọ ọlọ́run pé á ah! sóríkiri kara wa la fẹ́ wò ni àbóríṣiríṣi àrà tọ́lọ́run bá ń dá sí wa lára àbí tó fi wá já la wò láyé ni tí ò tó níwàásí ọlọ́run ọba tó já mọ́ ọ̀. táwa náà bá kúkú mọ́ wọ́n máa sọ eré ni kò ní yéèyàn àbẹ̀lọ́wọ̀n ọba kó jọ àìníyí wa má kọlọmájọ ṣẹlẹ̀ sí wa o. àtọ́rọ̀ alẹ́kùn ọlọ́run fún anábà muhammad sallallahu alayhi wa sallam. àbẹ̀lọ́wọ̀n kó bá aṣàlẹ́kùn yọ̀nà rẹ̀ fún àfọ̀hábà bákan náà àbẹ̀lọ́wọ̀n alẹ́kùn àgbọ́yé ẹ̀sìn àti dúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn àti àrídìkì halal ilé ìta máa fi lọ ṣayáàtì wa tó fi máa jẹ́ ṣayáàtà ń tọ́ yìíra ìjọba ń kójọ kó pèsè rẹ̀ fún wa. ó gbogbo àyọ̀ ń sábà ń tọrọ rísù ká fi kún pé rísù halal ká máa fi tábà ti ń sọ̀rọ̀ owó ń sọ̀rọ̀ rírí ṣe bíbà ṣírí ká máa sọ̀rọ̀ pé ní ọ̀nà ti halali torí pé tí wọ́n bá ní lọ́nà ti haram ìyá ru ẹjọ́ rẹ̀ lálùkìyàmù ìyẹn dàlẹ̀ fi èrú kú ọ̀rọ̀ ọjọ́ láyé ṣùgbọ́n kí wọ́n má pé èèyàn lè fi àmìdálọ́ kó jọ kó ṣeré kó wa ní kó halal fún wa kó wá fi báraka kó fẹ́ nìkan kan wa. akarawa káàbọ̀ lónìí sínú tafsir wa sọ́rọ̀tọ̀ Hujurat. eléyìí tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbọ́n àwọn ìmọ̀ àwọn oríṣiríṣi àwọn ìpènípadà kúrò nínú wíwọnú ayé lọ nígbà tí mùsùlùmí bá ti ń fẹ́ gbàgbéra wọnú ayé lọ tó bá rí sórí ọlọ́run bá kó sínú sọ̀rọ̀ yìí fún wa láwọn ọ̀nà tó gbà fi tawájú lóríṣiríṣi èèyàn láǹfààní àti mọ̀ yìí pé èèyàn lòun èèyàn láǹfààní àti wá ronú pé ìdí èèyàn òun kéèyàn tó wá jẹ́ mùsùlùmí kó jọmọ lẹ́yìn ànábì ó sàn ṣe kéèyàn kàn jẹ́ èèyàn lásán lọ sallallahu alaihi wa sallam ìtàkùnfẹ́ wọ̀ lónìí ẹ̀kọ́ mi tó ní يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى nínú àyà yìí ìgbìlẹ̀ ní àtẹ́yìn ìyá ayúhànà èèyàn gbọ́dọ̀ gbàgbé ìpìlẹ̀ ìpìlẹ̀ láwọn kọ́mpàtì gbé wọ́n fi ń sin tọ́lọ̀ wọn bá dá anábíwá mọ́sá òǹkọ́ nípìlẹ̀ wa alayhi salatu wasalam anabi wa ayisa nǹkan ní kìláwẹ̀ ẹ̀dẹ́ ènìyàn alayhi salatu wasalam anabi wa muhammadu kan ní kìláwẹ̀ ẹ̀dẹ́ ènìyàn sallallahu alayhi wasallam ti bẹ́yìn kan ní kìláwà ìkìláwà yìí èyí táwọn àgbàlagbà ní tó dé o bá ìpìlẹ̀ wa ni ànábì Adam àti yàwó Hawa alayhi masalatu wasalam ìrànwà létí ìpìlẹ̀ yìí ajé àmọ̀ pé èèyàn ni wá láyé tẹ́lẹ̀ ní àkọ́kọ́ èèyàn lórí ilẹ̀ ayé ànábì Adam alayhi salatu wasalam ó ní àkọ́kọ́ èèyàn lórí ilẹ̀ ayé gbogbo ẹni tó tún kù lẹ́yìn rẹ̀ ń jí èèyàn lẹ́yìn Adam lókùnmin Adam wa adam bin nitorad gbogbo apáta àtàrà adam ni gbogbo wa ti sàn wá tẹnìkan tó wá ní dín lónìí nínú ọ̀rọ̀ àwọn èèyàn kàmọ́ wá rò kó gbàwájú àlejò adam alayhi salatu wa salam ọ̀nà àwọn béèrè oríṣiríṣi lè ti àkójọ nínú islam tó máa ń ṣe béèrè rẹ̀ lọ́wọ́ àwọn tí kìí ṣe mùsùlùmí lónìí eléyìí tí wọ́n sọ níbi wọ́n á yẹn sáájú ọlọ́run aléhìn sọ́lọ́sọ̀ sọ́lọ́ àwọn ní kò lè jẹ́ ọlọ́run àwọn ìdí tí ò lè fi jẹ́ ọlọ́run bá pọ̀ ọ̀gbọ́dà ni mo lánàá sọ àlò nùrí ìjẹ́wọ́ bá hu mímọ̀ wàá Kábèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n kọ̀ níbi wọ́n ń sọ lọ́lọ́. Àrùn bá dálímà sí ìfìlà náà sọ àlọ́. Ẹsẹ̀ ẹsẹ̀ alábi ẹ̀rín sáfẹ́ kọ́dọ̀ ọlọ́run ní ìbéèrè sáfẹ́ bí lónìí. Lórí ìdòjọ́ àbáwọ̀ mímọ̀ wà á. Ọ̀jọ̀gbọ́n ní ìlànà fẹ́ kó wá fèsì sí ìbéèrè yìí àfẹ́yàn kan tó ń lápá ń tẹ̀lé tó ń kàn jẹ ní ìpàlásán. Ọ̀run bá darí bẹ̀ sí ìṣe lánà ẹ̀sọ́ àlọ́. Láyé àkókò wà láyé palè béèrè béèrè lọ́wọ́ ara wa iná lè bí wá àáfẹ́sì. Ní tó bá ń rí lójú nínú táwa ń ṣe, ẹ tú ọpẹ́sàn tí wa lè kí jẹ̀sìn. Ìbéèrè ni, à ń fẹ́ pásọ̀ tó bá gbólẹ́nu dáadáa tó ní ìmọ̀ ìjìnlẹ̀ ilé tó lè wá fún wa láwọn èsì tá a fẹ́ béèrè yìí tọ́lá wa ń dá wa padà sí ìpìlẹ̀ ńsọ́nà bá tù wá pé àtàrà ádámù láti wá ádámù kì í bẹ̀ ńsọ́nà kì ọlọ́run ẹ̀dá tó wọn lọ́wọ́ fẹ́ látara yẹ̀pẹ̀ ni ṣùgbọ́n àwa rí pé lónìí lára ń tẹ̀ sọ tó dàrú mọ́ wa bí tí ò wa ẹ̀ ń fànàbìnrin sá lọ́lọ́run ẹ̀ ẹ̀ ń fi Jesus ẹ̀ ń fi lọ́lọ́run ẹ̀fọ́rúkọ rẹ̀ bẹ ọlọ́run jésù kristi ẹ̀sùn olúwa yín léèrè ògbọ́dọ̀ pé mara mi bẹ́ẹ̀. àwọn wá fẹ́ béèrè pé àwọn béèrè kan wá wà nílẹ̀ à ń fẹ́ mímọ̀ wà lórí ìdójà wa bàbá mímọ̀ wà á rù. ṣé sáwọn béèrè yìí lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olóyè àwọn nínímọ̀ ọ̀nù yín tí wọ́n jí dò. wọ́n إذا مات الإله بصنع قوم إذا مات الإله بصنع قوم إذا مات الإله بصنع قوم ẹni tẹ́ẹ̀kì lọ́lọ́run ẹlò tí wá kú bí sọ́nì àìkà omi bí sí àlẹ́ àbìdí ọ̀bí sọ́nì àìkà omi ó iṣẹ́ àwọn èèyàn kan. Àmá túbù fàmá nàdàlì láàbùn. Àwọn kan ní ẹni àwọn kan ni wọ́n pa ọlọ́run. Àmá túbù fàmá nàdàlì láàbùn. Ẹ máa jọ́ọ̀tì léèrè kalẹ̀ o kẹ́ ba lè dáhùn wọn àǹsà yẹn kó ba lè kú kẹ́kẹ́ o. Ẹ̀yin náà lè bá wọn kọ́ kalẹ̀ kẹ́ fún wọn. Kẹ́sọ̀ tí wọ́n jù béèrè kalẹ̀ lórí afẹ́fẹ́ lónìí.

Àmọ́ ọ̀túhù wọ́n ṣe kú pa. Àwọn èèyàn pa ọlọ́run. Fàmá. Àgbàlẹ̀ ìlàáàbí. Táwọn lọ́lọ́run tí àwọn èèyàn fà yìí. Wàhálà àrùdọ́ ọ̀rọ̀ máa náà lò wọlé lórí. Ah, ṣé ni ọ̀rẹ́ dùn sí? Màná ìlúhùn mi ni bó. Ọ̀nà fẹ́ palọ́bá ní èrí ẹ̀pà ní èmi ọlọ́run yìí. Ṣàbúṣe ọmọ mi lánà lórí bá o. Ṣé fọ́lájú ìlè ló fẹ́ra rẹ̀ lẹ́fẹ́ pa ní o. Ẹgbẹ́ ẹ ti ń gbọ́ máa kàn. Ṣàbúṣe ọmọ mi lánà lórí bá o. Bọ́wá ní nínú bẹ̀rẹ̀ tá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ búṣìrọ̀ ọ̀hùn. Adájọ́ kò rí ilé ńgbà náà. Ìlànà lórí ìdánwò. Nínú wọn bá tó bá pẹ́ ni òrẹ́ mi tèmi jẹ́ ọlọ́run lé lórí èmi náà ni mo ní ẹ mí o. Adájọ́ pé congratulations fún àwọn tí wọ́n pa ọlọ́run ọba wọn. وإن سقط الذين فعلوه فيه هذا قدرني إن سقط الذي فعلوه فيه It is a great achievement. Great achievement ni o. Ẹ kí wọ́n ó ní ẹ̀pà ń bóyá ó fi ṣàdánwò fún wọn ní ọba dẹ̀wà rí pa. Ṣẹ́rí pé yẹ ká kọ́ńtàtì wọn pé áà ah! ó ní kẹ́ ẹ̀pà ń ẹ̀dẹ̀ rí pa. In fact, ó yẹ ká fún ní àwọ́dù lórí eléyìí tó bá yẹ pé lóòrẹ́ dùn sí ìbéèrè àkọ́kọ́ ni ẹ máa dáhùn rẹ̀. Àdíkà inú rẹ̀ ò Wà ní sọ́ọ̀sì bọ́ọ̀lù bí fàánù bí. Ṣùgbọ́n tó bá já sí pé inú rẹ̀ ò ó bínú sí bí wọ́n ṣe pa òun yẹn. Wọ́n kò wá tọ́mọ ọmọdé dání àwọn àdínkù wá. Wọ́n á pé ọ̀lẹ́ lọ́lọ́ọ̀bá tẹ̀ ń sọ náà gbà náà. Àkóhùn rẹ̀ bàjẹ́ pé ìrẹ̀wà pa ní ẹgbẹ́ pa ní ẹgbẹ́ pa ní wọ́n ń pàlọ lẹ́bá lè mú lẹ́bá mú lẹ́bá pa lẹ́bá kan à. Fákòhùn wà tó hàn. Adájú pé ọ̀lẹ́ ni. àwọn àti kún wá. Adájú pé ìlágbára jọ lọ́wọ́ yìí Wà lálẹ́ bá ti yálìwé kí o tó ìbìnà ìlàgbé. A máa tó wà pé ọlọ́run tó ní àwọn èèyàn tí wọ́n ń sìn àwọn èèyàn tí wọ́n lágbára ju ọlọ́run lọ lọ́bá tó rí ọlọ́run pa. wàhálì bá kí lẹ́lú oṣù ìpínlẹ̀ láàrin. ìbéèrè yà kí ń sọ lọ kò sí tán. wàhálì bá kí lẹ́lú oṣù ìpínlẹ̀ láàrin. Nígbà tẹ́ ti wá pa ọba ayérayé báyìí ní ìsìn ayé tí sì wá ń jẹ́ ayé ńgbà tó kú tán. Wàhálì bá ti yẹ níwòjú ètò ìbílẹ̀ ìyá mi. Ṣáyé tún ṣe yẹ fún ìfìlẹ́yìn tí ò tọ́lọ̀. Bìlá ìlànà. Ìgbésẹ̀ ẹ̀sọ́ ni kí wọ́n ti ṣe kú pọ̀ lọ. Bìlá ìlànà. Ṣáyé wá ń ṣáyé àbí kò ṣáyé mọ́ nígbà tí Ọlọ́run ti kú báyìí. Bìlá ìlànà sẹ̀lẹ̀ ayé sẹ̀dí ìbúlé máa ń dà á hó. Tó bá pé ayé ò jáyé mọ́. Sẹ̀lẹ̀ ayé sẹ̀dí ìbúlé máa ń dà á hó. Ajá tún pé kí làwọn ṣe ń bí táwọn ayé kọ́ làwọn mọ́gbà náà bọ̀lá tó wá wà ṣùgbọ́n tó bá yẹ páyé jì ń jáyé táwa làwọn èèyàn wá ń ké pè tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nígbà tó lọ́wọ́ yẹ́sẹ̀ tí kò lè máa ń lọ nígbà tó lọ́wọ́ táwọn èèyàn fẹ́ pè tí táwọn èèyàn tó wá ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kí ni túmọ̀ àdúrà tá a lè ṣe lẹ́yìn tó ti pa ọlọ́run tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ọbọ̀ta ẹgbẹ́ ní ìjọ dáàbòbò mi ọlọ́run ìṣọ́ ẹ̀rẹ́ ṣọ́ mi má fi mílẹ̀ fọ́ta mú oúnjẹ lọ́wọ́ tàbí mú. alifati yẹliwe dúdú kí láìlà ní ọ̀sẹ̀ mi àìyíyẹ ìtẹ̀jú bólì kọ́ má fi eré mi ṣèpínlẹ̀ ọlọ́run ṣàánú mi ọlọ́run tẹ́ ń pè kọ́ má fi eré ń ṣèpínlẹ̀ yẹn ọlọ́run yẹn ò sí mọ́ ti fà àdúgbò kò yé wà kí nìyẹn dàrú la ń fún. kọ́lá tí tì bá sábẹ́ mọ́ sàwá tàhátà kọ́ di kò yé wa ńgbà kọ́ ní ìsìn. kọ́lá tí tì bá sábẹ́ níbo ni sáré ọlọ́run wà. àbílẹ̀yìn ìgbà tí wọ́n pa yẹn ó wá jẹrà mọ́tò tí wọ́n pa má kò yé wa. Oyè ká bèèrè wọ̀wẹ̀ léyìí. Wọ̀nà lè kọ́lá tí lè àwá mímọ̀ mi lè láyé yóò dàdà bí rúnra wà kọ́dé tó mìíràn ti yàdá. Àdínlá tí ẹni ọlọ́run ti kú báyìí náà sí gbogbo láyé náà bá kó kúlù mú ṣú. Ọba kọ́lá tí lè àwá mímọ̀ mi lè láyé. Ìtàjẹrẹ tí òkè àtìlẹ̀ mú. Yóò dàbí rúnra. Nígbà tí wọ́n ti wá wọ́n bá dé àdáàbò. Fún ara rẹ̀ di ayé àtọ̀run mú ìrò ha wà bá dé àdáàbò. ìrò ni pé ọba tó fi agbára rẹ̀ gbé ayé dúró. Wọ́n ti wá pa ọba náà báyìí ní ìsìlẹ̀ gẹ́gẹ́ bí n sọ. À ń kọ́ ti ń tẹ́ mi ni ń látara ń torí kò yí àwa. fẹ́ wa. Ọ̀rọ̀ jà kọ́ ọ̀rọ̀ Kọ́lé rẹ̀ la fi fẹ́ ní fọ́ọ̀bù ẹnu ká tó sọ la fi ń sọ sí gbangba àti àwọn tó fẹ́ dá wa lóhùn. Wà kí ìfàtà fọ́lá ti lè àmì láti ẹni òòrùn náà sí rí ìmọ̀ wà wọ́n dé sẹ́ni òòrùn káàbọ̀ àsìkò gbà tí ẹ ní ọ̀fà ọlọ́run ọba yìí. Wàkí ìfàtàkọ́ ńlá tí ní àmìlà àkó àyùrò. Gbogbo àwọn tọ́lọ́run bá ń darí rẹ̀ báwo ni àwọn kan náà dẹ̀ ti wá ń ṣẹlẹ̀ lọ. Wàkí ìfàtàkọ́ ńlá tí ní àmìlà àkó àyùrò. Gbogbo àwọn tí òun náà fi gbogbo àwọn tí ẹ mọ̀ wọ́n máa ní gbogbo àwọn tóun náà fi sí àwọn àyè ńláńlá tó fi ń jẹ́ ọlọ́run lé wọn lórí. Bí kí ọlọ́run má jà rírú rẹ̀ tí wọ́n ní wọ́n pa president ọmọ gọ́ọ̀nà ń kọ́ kí ni wọ́n ń wò láwọn náà tí wọ́n sẹ́lẹ̀tì rẹ̀ láwọn olú káàkiri ni àwọn àlẹ́kà ọlọ́run فكيف تخلت اليملاك عنهم Gómìnà nílẹ̀ lẹ́ẹ̀bí nítòsí àti sọ̀rọ̀ pẹ́sidẹ́ntì o bá ṣe ń pariwo insecurity security Nigeria tó ìjẹ́ ní kí ẹpa gọ́ọ̀pọ̀ bí bàtí ọpa dìyẹ a ń lèrè kí àwọn ọba lóhun fẹ́ pa ọlọ́run ọjọ́ bá ní sí kí àwọn ọlọ́run fẹ́ lọ pa gọ́ọ̀nà àwọn dss àtàwọn onígirisa ẹlòmí tí wọ́n rọ̀ àgbáyé ká ha bẹ́ẹ̀ ṣe kún bọ́ ń bọ́ wájú rẹ̀ láì lásán Pápákọjá bí wọ́n ṣe lè fa ìdé èèyàn. Wàjẹ́ ìfàtà kọ́lá tí ni a mú láàpọ̀ ayé òdè náà sí rí ìmọ̀ wà kan lè sẹ́ni òdò káàrù. Àwọn ẹni wọ̀nyí àwọn tí ó jẹ́ àwọn ọba àfin ọlọ́run. Gbogbo àwọn ilé yẹn boná wà nígbà tó lọ́wọ́ bá ń pariwo tó ń pépé. Wọ́n fẹ́ pàdé wọ́n fẹ́ sẹ́ni òdò káàrù. Wọ́n jà ń gbọ́ bèèrè. وهل عاد المسيح إلى حياة Afáà ni a béèrè lọ́wọ́ yìí. Wà á bẹ̀rẹ̀ kẹ́lí máa fi hù ilà àyà dé. A ní àti ní o, ìṣára lè sá ní para ọ̀bẹ̀rẹ̀ yìí tí wọ́n Àbọ́lọ́run mi ló tún máa máa ṣẹ̀ ní òun ti gbá tiẹ̀ lọ ni. Wọ̀yá àjàbá rẹ̀ lè kọ́ ti rí dọ̀mọ̀rọ̀ bá wọn ìmọ̀ ńlá tún lè lè yọ. Báyà àjẹbá lè kọ́dé ọ̀dọ́ màrọ̀ dá wọn. Ó yẹ ká lọ bí ìyẹ̀pẹ̀ bí kí èèyàn fún sáré dámà rọ́bà sáré tó lè akọmọdé ti ọlọ́run. ọ̀yàrá àjàbá lè kọ́bìrì dámà rọ́bà. ó yẹ kó ṣe nílé mọ̀ àárẹ̀ tí wọ́n lè sin ọlọ́run ọba sí. wà á jábù bí nìbò bá ń tẹ́. kẹ́kọ̀ọ́ ló wá sí láti bàtà tí ń gbọ́ tí wọ́n ti ń kéde kó kú kú yìí bí wọ́n ṣe sí.

ó lè jẹ́ aṣọ fún tó yá nígbà tẹ́ wá sọ pé ti wá sí àárè tẹ́ wá sí sí àmọ́bí tó wà àárí sáré àgbà. wọ́yá àjẹbá ìlè kọ́bùnrin gbọ̀mọ̀ wá bá ọ́n. ọmọ pẹ́sà ní ẹwà ń dùkọ̀ táàmọ̀ èèyàn lásán ò débẹ̀ ojú lásán ò rí i. Àárẹ̀ tó wá kú ọlọ́run sínú máa tó bá gbìyànjú o. Àyà ìjọba ní ọkùnrin bọ̀mọ̀ rọ́gbọ́n wà ájàbò mí ní ọ̀bàbìnà ọdún àwà. Ẹlẹ́ tó wá ṣe mà. Bákinú. Bákinú kọ́dẹ̀ àwà. Kọ́dẹ̀ àwà bọ̀. Inú ilẹ̀ gangan ibi tí wọ́n rí máa yẹn. Bákinú kọ́dẹ̀ àwà bọ̀. Àbójì. Báwo lẹ ṣe rí? Ah! Ìmọ̀ ńlá lélẹ̀ yẹn o. Àkọ́ọ̀mà. Ó fi yàn di imagination wa. Àkọ́ọ̀mà Rona tààtì sí àmì ìṣòro rẹ̀. Lájà fúlùmáàtì ìrìnlẹ̀ àìsí níbi báàbò. Ẹ̀jẹ̀ agbọ́ báyìí ní ìsìn. Àkọ́mọ̀ Húná tẹ̀kí sí àmì ìṣòro rẹ̀ o. Àwọn alábìnrin fún ilé tí wọ́n ni wọ́n pa, ó máa ti fìgbà kan wà nínú oyún ìyá rẹ̀. Àkọ́mọ̀ Húná tẹ̀kí sí àmì ìṣòro rẹ̀ o. Àkọ́mọ̀ alẹ́lẹ́ iná máa jẹ fún wa. Kí sí àmì ìṣòro rẹ̀ o. Ọjọ́ oṣù mẹ́sàn-án àrí kó lé nù ìyá rẹ̀. Àdá bòlò máa ti lè ní Anúyìn ọlọ́run. Allah kọ́ sí barka bí ẹ̀rọ. Lọ́dá kùnú máa kìí nínú àìsìn lè jì báàbò. Ìyá ọlọ́run náà bá sì kò yẹ ká fún ọlọ́run. Ládàrú ló máa ti èlò ní àìdí níbi bá. Ìyá tó lè di odi ìjà ọlọ́run, orúkọ ìjà ọlọ́run ni. Wàṣà kọlu fọ́rúṣà máa olú dáhùn sọ wọn ní. ìhónúhónú bí béèrè ìrọ̀já má béèrè ni. wọ́n já pẹ̀lẹ́ fáwọn gbà máa olóòdà ọ̀sọ̀ gíra wọn. inú gbé ẹni tí wọ́n pè lọ́lọ́run sí inú mìíràn kí ṣe wà nínú tá à ń dàyà wa Allahu Akbar. Wàjá mọ́lì farújà màálù dáhùn sọ̀kìrà. Wọ́n ní ṣàpàlì farújà. Afáàní ààyè bí táwọn obìnrin gbà ti bímọ. Màálù dáhùn sọ̀kìrà. Ìbẹ̀ wá là ó wá ó wá ó kù. Màálù dáhùn sọ̀kìrà. Fún yọ ẹni tí wọ́n pè lọ́lọ́run ó wá jáde láti ara obìnrin. Ọ̀bìnrin ló kó lò ó. Báyìí fa ọ̀rọ̀ fàtíhà lè. Ọ̀sáré gbé tó náà dùn wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀. Fàtíhà lè sàbí fáhù. Ọlọ́run náà wá sáré wá ọmú káàkiri. Ìyá rẹ̀ wá ń fún lọ́yà. ويأكل ثم يشرب ثم يأتي بلازم ذاك هل هذا إله يأكل ويشرب يأكل ثم يشرب ثم يأتي ẹni tẹ́ ìpìlẹ̀ ọlọ́run wá ń jẹun. Thumma yashrabu. Fún mọ́ mi. Thumma ya'ti. Ìlà bìbí dáta, àlẹ́ àzàlẹ̀ ìlà. Òun náà ń gòkè gbodò àwọn èèyàn kan rí, òun náà rí àwọn èèyàn, òun náà ní Fọ́mọ ha bẹ̀ ìlà. Fọ́mọ ha bẹ̀ ìlà. Kò sí ìyẹ̀wà náà ní sẹ́, à ń bẹ̀rẹ̀ pé ṣẹ́ ń pèlú ọlọ́run rẹ̀. Tààlà lọ́wọ́ àní ìfúkì nà sọ́rọ̀. Ṣé mi wá Ẹ̀yẹ́ dàkú mọ́ lọ́hùn. Ìgbà kan ṣe ni wọ́n pa ọlọ́run ọba yìí. Ẹ yẹ ká béèrè pé ń tọ́pẹ̀ lọ́lọ́run tí wọ́n ní wọ́n pa. Ṣé inú ìyá rẹ̀ dùn pé máa kọ́ ọmọ mi lọ́wọ́? Alábíàmọ́ ọlọ́mọ alájú rẹ̀ tí Kìrìtì ìpínlẹ̀ ọlọ́run tó dẹ̀ lẹ́bí àwọn fámílì kan sáà ní fámílì ìyá rẹ̀ bí òtẹ̀ ní bàbá. Tí àwọn mẹ́lẹ́bí ìyá rẹ̀ náà dẹ̀ káwọ́ bọ̀ tán ń wò pé wọ́n ti pọ̀ ọlọ́run wọ́n ti pọ̀ ọmọ tó jẹ́ ọlọ́run ara ayé. Tààlà lọ́ọ̀hù á ní ikú kí n nà sọ̀rọ̀. Ọmọ wa ní ọlọ́run bá kọjá àyànfà irọ́. Tààlà lọ́ọ̀hù á ní ikú kí n nà sọ̀rọ̀. Ọlọ́run bá kọjá àjọpọ̀ ọ̀rọ̀ ilé ìtàn ọ̀nà sọ̀rọ̀ ń pa ọmọ náà. Yóò Ọlọ́run bá ní ọrọ̀ tí wọ́n ń pè ń ń dá lọ́lọ́run bá yọ̀ọ́. Olùfẹ́ni tí wọ́n ń pè lọ́lọ́run ọba yìí kì í ṣe ọlọ́run o, kí ní ń ṣọmọ ọlọ́run kì í ṣe bí kì í ṣe ara fọ́lọ́run Lẹ́yìn ni ìgbà tí ìyá rẹ̀ fẹ́ bí ìyá rẹ̀ náà ó gbógun tá Ìyá anábì Àyínsá alayhi tá ó pè ọlọ́run. Ìnàmọ̀ عند الله كمثل آدم خلقه من تراب أنا يا نبي عيسى كمثل آدم ويا تبقى سياك يا نبي آدم ولا نار خلقه من تراب يا نبي آدم لا تنو يا فنيو ثم قال له كن فيكون lásán kò sí ìyá kò sí bàbá kò sí ìyá Adam kò sí bàbá fún Adam ọmọdé ni kó máa jẹ́ èèyàn ala ní àkàrí ànábìnrin bá náà nìyẹn wọ́n kàn wá fi ti ẹ̀tún ṣe àrà mí ara tànábìnrin sáà ti ẹ̀ lè tó ara tànábìnrin Adam òun tún ní ìyá tí ìyá rẹ̀ gbóyún rẹ̀ sínú kò sẹ́ni tó lóyún ànábìnrin Adam إن مثل عيسى عند الله كمثل آدم. Ìjẹ́jẹ́yàn kan bá fẹ́ jí ìmọ̀ tó fẹ́ dàrú mọ́yàn lójú pé bàbá ti fẹ́ ṣe gan-an. Ìdẹ́dà ànábì Ádámù ló yẹ kó dàrú mọ́yàn lójú. Alayhi salam. Alayhi salatu wa salam. Oòrùn yẹ kó jí ìmọ̀ jù lójú èèyàn. Àlùkò ní ìyàkọ̀ ní bàbá, iyẹ̀kẹ̀, ọlọ́mọdé pàṣẹ fún iyẹ̀kẹ̀ pé máa jẹ́ èèyàn. Ádámù dẹ̀ bẹ̀rẹ̀ Wọ́n ni tó ágbé ìmọ̀lẹ́lẹ̀ yẹn. Yá jẹ́ ènìyàn ní sákàrí wa oúnjẹ. Ọba. Ló dáyé látara kọ. Wá oúnjẹ. Adam. Dáyé látara bo fíṣe Hawa. Ìpínlẹ̀ wa ni. Wọ́n jẹ́ àlìná kan ṣe ọba wà kọ́dá ìlànà ìtàwọn ará fún. Gbogbo èèyàn láyé lónìí ẹ̀jẹ̀ gbọ́. Ànábì wa Àyínsá tó ń pè lọ́lọ́run lónìí, àrọ́mọdọ́mọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ànábì Ádámù lòun náà. ọ̀dẹ̀ láwọn bàbá bàbá wájú rẹpẹtẹ àwọn bàbá bàbá bàbá bàbá bàbá ọwà wájú rẹpẹtẹ ọ̀nà rẹ̀ kí ìtòsí bí lòun wáyé kó máa tán tí wáyé ní ìsìnyẹ kó tó ti pọ̀ wáyé kọ́lọ̀ tó tàyà àti bàbá rẹ̀ ń ilé wa fẹ́ wà tẹ́ntẹ́ wá pèpè láyé lónìí ìpé èèyàn gbà fún wọ́n bá lè wọ̀jọba ọ̀run ta ló ń dìjọba ọ̀run tàlọ́nà ọ̀run gan Allah Allah ìjọba dẹ̀ gíní jẹjọba àrùn ó dẹ̀ jẹ́ báyìí pé ní pé ìrìnsẹ̀ ìgbàlérò ní paradise àìjẹ́nà tàlẹ́wà lédẹ̀ Allah ṣẹba sọ pé ní tí ò bá gbà fún ọ̀ ní délẹ̀ àwọn tó ti wá wáyé kọ́lọ̀ tó dá òun gbọ̀nà wọ́n fẹ́ jẹ́ sí inú náà ó wà náà bí náà hù fẹ́ wọ́ àti gbogbo àwọn èèyàn rẹ̀ ànábì sọ́ọ́lì àti gbogbo àwọn ẹ̀yà rẹ̀ ànábì Mùsá àti gbogbo àwọn ẹ̀yà rẹ̀ ẹ̀yìn àjá ń ká sọ ìtàn ànábì Ìsá ń ka Mósè ń ka Jóòbù ànábì Ayúb gbogbo ẹ̀yìn ń ka àwọn ènìyàn bọ̀ náà fẹ́ wọ̀ tó ní ìgbàtọ́lá fẹ́ gbà fẹ́ni tọ́lọ́run dá a ń gbà fún látara pé òjíṣẹ́ ọlọ́run fún wa dẹ̀ ń tẹ̀lé títí lọ́run látara rẹ̀. àná fìdí jìnnà ti tẹ̀lé sí àti fáàmù àgbòhàmù àdàmú wàlẹ̀ ọmọ hawa. àwọn èèyàn gbogbo apátálá yẹ. àná fìdí jìnnà ti tẹ̀lé sí àti fáàmù. lára pé àjọ ara wa báyìí pé èèyàn ni wá. àbúrò mú Adam. Gbogbo wa náà bá kan láàjọ ni wá ìpìlẹ̀ kan ni wá. Àná súnmi ìdíyàn tí tẹ̀mú sí ilé Akíbá. Ìkan náà ni gbogbo àtijọ́ sàn wá. Ìdíyàn tí tẹ̀mú sí ilé Akíbá. Láàrin ara bí ìgbà jẹ́ tó wáyà sọ̀tẹ́ lè rí. Àná súnmi ìdíyàn tí tẹ̀mú sí ilé Akíbá. Èmi kan náà láti jọ wá ọ̀hún. Abúrùn-ún Ádámù. Bàbá gbogbo èèyàn láyé ní ànábì Ádámù. Wà ní ọmọ Hawa Ádámù. Ìyá gbogbo èèyàn láyé ní ìyá wa Hawa. Abúrùn-ún Ádámù wà ní ọmọ Hawa. Àánú àwọn tí wọ́n ń sin ànábì Ìsá, àánú wọ́n ṣe mí. Àánú wọ́n ṣe mí. Kò yé mi. Mo ń ṣe mà. látara báwo ni wọ́n ṣe ń ronú ronú ronú ronú tí wọ́n fi ń rò nke bá tiẹ̀ tún ronú sí ọlọ́run tiẹ̀ tún lè bá wa lò ó ń ọlọ́run kó lò ó àwọn béèrè báyìí láti fi ṣí iye inú wa ń jẹ́ pé kò lè yí ẹ̀ àbí tí wọ́n náà bá gba náà Ìjáwé nìyàn. Ẹ̀nà tùmí jìlà kí tẹ́mù sí ilé àkìfà mọ́. Ìjọba ti di pé kò lè yí èèyàn pẹ̀lú ká ṣàlàyé rẹ̀ báyìí kó dẹ̀ kílẹ̀ nǹkan ìwò náà màmá. Ẹ̀nà tùmí jìlà kí tẹ́mù sí ilé àkìfà mọ́. Ìjọba ti calculate the result pé one plus one plus one equal to one. àbí sọ fún mi pé àtàkìtà tó tó kàkúlẹ̀tì eléyẹn tó wá padà wá jẹ́ pé wọ́n náà ní ánsà kárò kan mọ́kan mọ́kan táwàá rí ní ìrìkó ti di mẹ́ta 100 plus 100 plus 100 100 ní ìjì àti máa ń bèèrè orí ọmọ tí yàn tó tún wí ní títí ẹ̀ ẹ sọ pé ọya this is hundred naira okay sir ọya take another hundred naira ọya take another hundred naira making how much it's hundred naira daddy ah ṣàdí bí wọn bá ti tún ṣẹlẹ̀ fọmọ yẹn pé no this one plus this one plus this one making out how many how many hundred naira we see? three sir it's now how much hundred naira. ìyá fẹ́ ṣe ọmọ yẹn lù.

nígbà góòdù. àbúrò ádámù wọ̀nyọ́ ọmọ hawa àwọn fàyíyẹ kúnlẹ̀ mọ́mọ́ mi lásìlẹ̀ ní mùsàlọ̀ fún. bí a bá tẹ̀lé máa ṣe fàárí pé. fàyíyẹ kúnlẹ̀ mọ́mọ́ mi lásìlẹ̀ ní mùsàlọ̀ fún. máa ṣe fàárí pé ìpìlẹ̀ wa dá ìyẹn ni wa. ìfàfìrú náà dìde fàfà inú wálé máa ń. ọ̀sẹ̀ máa ṣe fàárí pẹ̀lú rẹ̀ náà ní ádámù tó wà láti. ìfàfìrú náà dìde fàfà inú wálé máa ń. والماء ìtàsílẹ̀ máa fi ṣe fáà ní pé a wá láti ara ń tó wá látara bàbá sára àyà àgbà ń kọ̀ ètò ṣẹ́kù dànù àti tó máa jọmọ́ dọ́dọ́ mọ́. Fàfin wàlímáà ó. Fáàrí wa nìyẹn. Yóò fà á fi rúnà bèbè fàfin Alábi Àìsá wàláhì mo fi ọlọ́run tẹ̀lé ní ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ kì í ṣe ọlọ́run kì ọmọ ọlọ́run. Allah. kò dẹ̀ lè jẹ́ ọlọ́run kò dẹ̀ kó jẹ́ ọlọ́run ẹni tó bá jẹ́ ẹni jẹ́ ọlọ́run ẹnìkan fún wọlé rí ẹnìkan fún rí kan ọlọ́run tó lè fi àmọ̀ bẹ́ẹ̀ rí kò ṣe ṣe ọba tó kọ́ gbogbo èdè ayé pátá wọláhì anábì ẹ̀ṣà yorùbá yéṣù ọ̀dà lè mìíràn ẹni tó gbá yorùbá ni kó máa pè ọlọ́run ya náà yàtọ̀ ó gbọ́ gbogbo ayé pátá ló gbọ́ alógbọ́n tó wà nínú ọkàn wa kí ló fà á tó ló ló dọ́kàn wa òdì tí ò lè sọ̀rọ̀ ọlọ́run bá mọ tó ń bí bó ṣe ń kù ọlọ́run gbọ́ ọ̀nà tó pé ọba tó tó sì yẹn tí ayé náà tó iná kọ̀lákìlá kọ̀lákìlá iná kọ̀lákọ̀lá tó mi dákàrí òǹfà. kò sí tó kàn wá pẹ̀lú èrò èrò pọ̀ kankan láti jọ ẹ̀ aláàrin jẹ́ ẹ̀sìn tó jẹ́ sùn tó wá látọ̀dọ̀ ọlọ́run làwọn fẹ́ fẹ́ láti ẹ̀sìlábíṣì rẹ̀ fáyé gbọ́kò gbà whether you like it or not ọ̀nà afẹ́kọ̀ọ́ láìkì ẹ̀ ni Ebi pé kò láìkẹ̀ ẹ̀ gàgà lórí rẹ̀ rẹ̀ wà. Màlímà sí ìṣùnbìnú Mọ́ríyà Màyílà wà súlò kọ̀dé kọ́lá tí ní nǹkan bẹ̀lẹ̀ yẹn ń sóre. Wà ó mú bí àtọmọ lọ́lọ́run rí yẹn. Mẹ́lìmọ̀sẹ̀. Mẹ́lìmọ̀sẹ̀ ló bí ìrùn Mọ́ríyá. Ọmọ rẹ̀ tààlẹ́ jẹ́ ìsà ọmọ Mọ́ríyá. Ìlà ọ̀sùn lọ. Sẹ́mi lásán tí mo rán sáyé ni. Wọ́n dé kàlà tí ní nǹkan bèèrè ṣe owó sóyè. Ìrọ̀ tí gbogbo ayé kan pa àwọn bàní sílẹ̀ ló rán sí akọ̀rọ̀ mi bí kì í ṣe sí àgùntàn ara Ọlọ́run búra fún wọn pé anábìrin sáà kì ṣe òjíṣẹ́ tọ́lọ́ aláyọ̀ ọlọ́run ọ̀rọ̀ sí wa nàìjíríà aláàánú òjíṣẹ́ tó wọ́n rán ní. kọ́dé kọlà tí ní wọ́n kọ́ bí ní ìṣẹ̀rù oṣù èyí. aláwọn wá síwájú rẹ̀ tó wọ́n rán eléyìí náà. wọ́n ń lò ó fìdí kí mọ̀. ẹni ìyá rẹ̀ rẹ̀ ló tó lò ó téèyàn láti kọ́mpẹ́sẹ̀tì rẹ̀ láti kí ló dé sí díẹ̀ kan yẹn wà Maryam ibnata Imran allati ahsanat. aláfẹ́lẹ́ ti fàrọ̀ jà náà fana fana fi yìí ruhina. wọ́n ṣe àtàkà tí mi kẹ́lí náà ti wọ́n sì ká wà kò Imran. ọlọ́run Maryam Maria ló bí Jésù kì í ṣètò wà ní Bíbélì. ìbínú ta ìmọ̀ ní Kùránì gan dúró ṣe wà ní Bíbélì lọ. Wà máa rú ya màdé náà dáhìn mú wá. Ó ní àìsàn ìyá tó bí ànábì yín sátọ́ ń pè ní Jésù yìí. Mọ́ríàmù tá ń fáwọn kan ń pè ní Màríà yìí. Ìyá rẹ̀ nígbà tí wọ́n bí ìyá rẹ̀ pàápàá, wọ́n ń bí ìyá rẹ̀ sọ ni àti kékeré ó ti di àdùkọ́. Àti kékeré ìyá rẹ̀ ti jẹ́ àdùkẹ́. Àti kékeré ìyá rẹ̀ ti jẹ́ ẹni tí gbogbo mú jẹ ní wọ́n mú jẹ ló fi bọ́ sọ́dọ̀ anábì Zakaria láti gbọ́ pé wàkà fọ́lá ha Zakaria yàtọ̀ sí ẹni tí àyíkè lọ́lọ́ là ń sọ̀tún Zakaria ló padà wá bọ́ sí lọ́wọ́ òun ló wá sọ ìgbà tó òun náà ti ń sọ ló ti rí pé èèmọ́ ọmọ lòun sọ yìí ibi tí yàrá bẹ̀rẹ̀ sá ń gbé kọ́ tó gbóúnjẹ nínú oúnjẹ ti dọ́dọ̀ rẹ̀ oúnjẹ tó wá ń dọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí sáwọn ará yìí ń tó wọ́n ló ti rí aná láti hàdá Allah

torípé kọ́lá kò tó wá wá láwòrán èèyàn ṣùgbọ́n kò mọ̀ tó wá wá fún ó rò kó nira nù wá sọ fún pé ìnì rọ̀fúùlù rabbik lè àhábàlákẹ̀ wò láàmà. láàmà. tàbíjà ọlọ́run ni wá fún ojúṣe ọlọ́run ọba rẹ̀ nínú ni. ìró ọmọ olọ́lọ́wọ́ ní kó wá fún Zakija ọmọ tó má ọmọ tó ọmọ tó tó píọ̀ ọmọ tí ò ń ṣe ọmọ kan píọ̀. Kọ́ láti àná yẹ kó nù jókòó ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé gbogbo ẹni tí wọ́n pè nǹkan mí lọ́lọ́run fún àsìkò sí òrùn tó wà lókè ṣì gbẹ̀ṣọ̀ o ẹni tá pè lọ́lọ́run fún ànábì Ìsá kì sọ ọlọ́run ìyá rẹ̀ gbọ́rọ̀ tó ń sọ ní ìbáṣá ọkùnrin ọ̀dà súnmọ́ ni. wọ́n lámú ẹkú bá bí ń jà. ìdè kí n tó ní ṣìnà all kọ́lá kàdá ní kí kọ́lá rọ̀bù kí huwa àlà ìjọba ìjìnà. ọkùnrin sọ̀rọ̀ pé kàdá ní kí kọ́lá rọ̀bù kí huwa àlà ìjọba ìjìnà. wọ́n ní bọ́lá ọba rẹ̀ ṣe ní kémi sọ fún ẹnìyàn olùmọ̀bọ̀ ṣe ṣe o. wọ́n Protest yẹn ọlọ́run ló mọ bóun ṣe fẹ́ pa. ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا ملاك طلع رسائي يا نبي عيسى مريم واصمت ولنجعلك ولنجعله آية للناس ولنجعله آية للناس ọlọ́run fẹ́ ṣe ọmọ yẹn ní àmì kan fáyé. ورحمة منا fẹ́ ṣe ní ìkẹ́lá tọ̀dà ọlọ́run fún wọn. وكان أمرا kọ́bíyà. Bọ́lá kò wá fèrègbè lẹ̀ tó kò sí règbè mọ́. Sori gbogbo tó tẹ̀sẹ̀ ń dèrè àti ní tuntun fún mi. Káàna amúra mọ̀kọ̀díyà. Káàna amúra mọ̀kọ̀díyà ọ̀rọ̀ tó ti wà sílì ní. Ọlọ́run ti parí rẹ̀. It has Ọkọ̀ inú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí gbé fún kẹ́ni, kò sí béèrè mọ́, báwo ló ṣe fẹ́ ṣe? Bàbáru jábá bí náta ìmọ̀ràn àlàbí ahásánà ti fàárọ̀ jàmá. Ìyá rẹ̀ ẹ̀ lọ́nà wá rọ̀ ìní láti Kùrán fún ẹgbẹ́. Àlàbí ahásánà ti fàárọ̀ jàmá. Gẹ́lẹ̀ yẹn náà jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn obìnrin wa. Àwọn ni Mọ́ríàmù tí ó yẹ sí pé òun ni ìyá náà bìnrin sá. Ahànsánà ti fàrùjà ha. Ilé tó ṣọ́ fàrùjà ha. Ó ṣọ́ àyè yẹn, àyè ibi tí ọkọ nẹ̀tọ́ sí lára obìnrin. Àyè ibi tí ọkùnrin gbà kọjá lára obìnrin. Ó ṣọ́ ibẹ̀. Kò jẹ́ kọkùnrin mi ní asẹ́sì sí. Kò fi ráre ó bu ara rẹ̀. àhẹ̀sán náà ti fa èròjà náà. àwọn ọmọ mi sọ ibi pọ̀ gan-an kì í ṣe pákùnrin rẹ̀ lásòsì sí nìkan ní pé ìbálòpọ̀ ìyẹn nìkan kan kò ní àṣàṣì sí débi tó kórí káwọn tó tó máa fún máa ra tọkùnrin máa máa rí àwọn ṣéèpù àwọn àyè ara rẹ̀ ayé àwọn obìnrin yìí ti bàjẹ́ lónìí subhanallah alazim ayé wọn ti dàrú lé gbogbo ṣéèpù ara wọn báyìí lọ ara yẹn

Ìyá fi ṣe ìyá ànábì Ìsá tó ní kó ṣàrà rẹ̀. Àwọn bọ́nà ti bá ọjà ha. Ẹ wá wo látara rẹ̀ nínú rẹ̀ ní kókó ṣú ara rẹ̀ kó má ṣe ara rẹ̀ ṣekúṣe kó má lu ara rẹ̀ lòkulò kó gbéra rẹ̀ sákòrò fún ọkùnrin tó bẹ́ẹ̀ sọ̀rọ̀

agbóhùn ya agbóhùn ọmọ ah. oyún èèyàn ló jẹ́bẹ̀ mana bàbá náà fi yè mẹ́rù nìna aláàdáwà ní kó yí débẹ̀ ọ̀sọ́dá pàpọ̀ ọlọ́run yẹn ní máa jẹ́ ọ́bìn náà wà gbójú bèèrè pé ìyá yìí náà ó jẹ́ tó pọ̀rọ̀ ó dẹ̀ tẹ̀lé òfin ọlọ́run. ìjànà tí mi náà kọ́ ni bí. ó dẹ̀ gbọ́nà ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run. àkókò mi yìí àkọ́ ilé àhànà obìnrin. ìnáwó kọ́ ni bí. ilé àhànà olóbìnrin. ìyẹn lọ́lọ́run fi wá ń sọ fún wa lè pe mọ́tì mọ́tì sẹ́fọ̀. Tani jẹ́ àyíká. Ìlànà sóòrè òjíṣẹ́ náà nì. Ọdẹ̀bọ́ láti ní ọkọ̀ bẹ̀lẹ̀ yẹn rọ́sọ̀rẹ̀. Àwọn òjíṣẹ́ pọ̀ tí mo ti rán síwájú ẹgbẹ́ gbólóǹtọ́lọ̀ ọ̀bá lò. Ọdẹ̀bọ́ láti ní ọkọ̀ bẹ̀lẹ̀ yẹn rọ́sọ̀rẹ̀. Rúsùlù yẹn jámọ̀hùn ni. Rọ̀sùlù ni mo búrọ̀. Ọlọ́run àwọn rúsùlù wà tí mo ti rán síwájú rẹ̀ wà ó mú un. wà ó mú un sí kọ́. ìyá rẹ̀ dẹ̀ jẹ́ni tó jẹ́ tó gbọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ lódodo. yàtọ̀ yàtúlẹ̀ ní tọ́wọ́. ẹ wọ̀rọ̀ ńlá tọ́lọ̀ ń tóbi dé. ó ń sọ̀rọ̀ pé ìfàmì bàjì ló lágùnmọ̀ ìyá ti fún mọ́ sọ̀rọ̀ àná yóò fà kó. àti ká tóbi ṣé kàbí wá sí. yàtọ̀. yàkúlà nìkan. àwọn méjèèjì díẹ̀ ní tó yá kí pé ọlọ́run sọ pé káànà fi máa máa rò pé ànábìrin sá lọ́lọ́run nìkan lọ́lọ́run sọ ajẹ́ pé ìyá bí mọ́làkù ló bí nígbà náà torí kó mọ́làkù jẹun káànà tí ò ní tó wà ń bẹ̀ méjèèjì ní tó wà tí ọba ti sílẹ̀ àmímọ̀ tí mọ̀ rẹ̀ dára kò ní yé. Dáná dáná ọ̀pẹ̀kúta ní ọ̀rọ̀ ẹ̀mọ́. Ìtumọ̀ rẹ̀ ni pé àtìyá àtọmọ. Ya kùláàní tán. Ya kùláàní tó bá jẹ́ nìkan yàkúlù oúnjẹ. Ya kùláàní àwọn méjèèjì ń jẹ oúnjẹ. Oúnjẹ nìkan kọ́ kí ni wọ́n ń jẹ? Tọ́ wọ́n jẹ oúnjẹ àwọn náà jẹ ẹ̀bà wọ́n jẹ pọ̀ wọ́n jẹ ziri wọ́n jẹ lá wọ́n jẹ àlùbọ́sà wọ́n jẹ gan wọ́n sọ̀rọ̀ èpo wọ́n ṣe jẹ́ ìyanu láyé. torí kò sí iṣẹ́ ìyanu táwọn èèyàn ń ṣe náà tó ju ká ń la alúbáyà ń fún oúnjẹ sẹ́nu lọ iṣẹ́ ìyanu nìyẹn. wà á mú mi ní kòtò ìkànnà yá abúlá ní tọ́ọ̀mà. torí pé tí a bá ń ṣẹ̀mí tí ò bá rí iṣẹ́ ìyanu ṣe nǹkan ti ń ṣe. kánà. Kọ̀díká dọ́tọ̀ ma wá pàṣẹ ẹ̀gbà bí kọ́ wọnú ara lọ. Ah, Ọlọ́run jẹ́ kí nà tí lè máa fi ṣẹ̀yà ní o. Ọlọ́run jẹ́ káwọn ah, pé ìyá rẹ̀ àtòun náà lálàáfíà. Wọ́n ń ṣiṣẹ́ ìyanu, wọ́n ya ẹni wọn fi ìkọ sí ẹnu. Ah, Ẹjẹun Ìtàkà yẹ́kùnlẹ̀ ní ìtààmà. Èyàn jẹ́ máa jẹun tí ò ní lẹ́nu. Oúnjẹ́ ọlọ́run ní ọ̀n jẹun ọ̀. Ẹ̀yà ń pè lọ́lọ́run ẹgbọ́lọ́run sí ọlọ́run jára ìkì wọn. Ọlọ́run ní ẹ máa wo. Káná yẹ́kùnlẹ̀ oúnjẹ́. Oúnjẹ́ كيف نبين لهم الآيات Ọlọ́ni ẹwọ́ bá ní ṣàlàyé àwọn àmì àwọn ọlọ́run fáwọn èèyàn láyé. Fún máa ń sọrí àná yóò ti kó. Ọlọ́ni bá ní wọ́n ṣe kọ̀jálẹ̀ tán yarí fún ọ̀tún gbà pẹ̀lú bá ṣe ń yí fún ẹ̀yìn náà. Kúnlẹ̀ àtàbùdú nàmí dùn هو السميع العليم أتعبدون من دون الله من دون الله ما لا يملكون لكم ضرا ولا نفعا ما لا يملك لكم ضرا ولا نفعا ولا نفعا Wàlá náà fún Wọ́n ọba lóògùn rẹ̀. Ẹni tẹ́ náà ń pèlú ọlọ́run tí ẹdú sọ pé àwọn ọ̀sá kan pa á. Aláwọn ọ̀tá pa ọlọ́run, ẹ̀yin wá ń pè kó wá ọ̀tá. Ẹ ń pè kó wá bá ń ìdílé tí ò rí rẹ̀ jẹ́. Wọ́n rí Pánọ́pánọ́ tó bí rẹ̀ jó, ẹ̀yìn wá ń pẹ́ nọ́mbà rẹ̀ ń pàtí lè dín jó. Tọ́lọ̀ olómi gbà ẹni, kó lè rí sọ̀dọ̀ iná. Ó yí wà lọ́lọ́pàá أتعبدون من دون الله قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا كما كان الله هو السميع العليم أنا نسيولي شافاني فين كل فرانين لهنسين ها Ọlọ́run ló ń dẹ̀gbẹ́, òun tọ́lọ́ ti parí àyà yẹn. Wallahu as-sami'ul 'alim. Ọlọ́run ọlọ́run ló ń dẹ̀gbọ́, òun ọlọ́run ba lòun dẹ̀ mà. Nínú ọdẹ eré àwọn ará bíi irọ́ pọ̀, tó ní kò ní sí ètò ìdìbò ní 2023. ní tí ó yẹ kí wọ́n sá lọ tẹ́tẹ́tẹ́fẹ́ kí wọ́n kẹ́rù wọn kí wọ́n sá kọjá ṣùgbọ́n àwọn èèyàn ní tìjú kíkà nìyẹn àwọn kan náà tó wà wọ̀n lérò nú wọ́n lè dá lóró Tíyàn kan wá fi lè fọ́ọ̀mù tó sọ́rọ̀ ilé yìí, tó jẹ wá padà wá wáyé, kò ó lè ní nígbà tí olúwa fi fi mọ̀ mí kó kò ní sí ètò ìdìbò àwọn yóò wá dẹ̀mí dẹ̀mí dẹ̀mí mo wá sọ fún ọlọ́run pé. wá ayò àná iná kọ̀lákọ̀lá kan mí dákàlẹ̀ wà ó sá àwàjà ọ̀lẹ́nà kan yóò bá wa kọ̀ bá ilé lítà àrùn fún. ṣé ṣé wọ́n àwọn èèyàn báyà ọ̀rẹ́ lálẹ́ wọṣẹ́. ohun tó sì ń gbáàyàn jù wọ́n dẹ̀ ti gbá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà jù wàláì orúkọ ẹ̀sìn ni atrocities yan àwọn èèyàn kọ̀ mí lágbàlá ẹlẹ́sìn dé corruption tó lọ lágbọ́n ni ti ẹlẹ́sìn dé òkèrè ò ó ju ń tẹ́ ẹ̀kọ́ kí wọ́n kó de nílé iṣẹ́ ìjọba lọ. máa ṣanálísìsì ẹ̀ fún yín. president orílẹ̀-èdè mélòó ló dá nìkan ní jẹ́ ní nàìjíríà wa táwa yìí. káyé jẹ ẹ̀pọ̀ ọ̀nà ni ó kúrò o si ó sì ní yàtọ̀ sí tí fílẹ̀ pé fún pẹ̀sidẹ́ntì ó kúrò ń bẹ̀ ààrẹ tàná tó wà ń gbèrè ilé wa private jet náà ṣe pọ̀ tó bó ṣe tó private jet lórúkọ ẹ̀sìn owó kékeré lẹ́sẹ̀ ọwọ́ ara ní ìbájú máa ń yànjẹ́ fún àwọn èèyàn àwọn ará ní kéréje <laughs> pákéjì akọ́kọ́ yan uniform fáwọn èèyàn náà àyànṣẹ́ fún wọn náà ọwọ́ àwọn déètì kan fún wọn náà program oríṣiríṣi àwọn èèyàn ní sinmi àwọn fáwọn èèyàn ní sinmi o tẹ́lifù tí èèyàn bá ti sin dáàrọ̀ olú orí àpé ṣèwádìí ọba ti tún sí ní program Monday program Wednesday on the first on the second on the third àwọn oríṣiríṣi àwọn ọjọ́ yẹn program program ah. àkọ́bí ọmọ yìí oníṣàwọ́ ìyàwó ilé tàwọn ọkọ̀ gbogbo ní gbogbo nǹkan yẹn ọkọ̀ kìrìkìrì ń bọ̀ fẹ̀lẹ̀ ojú tí wà láwá tí máa fojú kéré owó lè náà ló tàà ń dá ń bẹ̀ ń dá àwọn gbàjọ gbàjọ gbàjọ gbàjọ kọ́kọ́ lọ́ra sáì ẹtí bẹ̀rẹ̀ eléyìí sù eléyìí ní kíní kan tó bá ti bẹ̀rẹ̀ sí ní kíní a ní odi olórí ìjọ ó ní yunifásitì ọkọ̀ kékeré òun náà ní ọ̀ gbogbo àwọn ọ̀dọ́ pátá ìyàwó rẹ̀ àtòun òun ni wọ́n ń sìn ọ̀ ẹ̀sì máa máa gbọ́ àwọn gbólóhùn kan lénìí orúkọ olùwọ́ tó ń jẹ́ àtọ̀ sábẹ̀wásìn kò ń jẹ́ bí adérọ́pò wọ́n lè ní ọlọ́run adérọ́pò ẹwà máa bá ọlọ́run adérọ́pò ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run yìí kékeré tẹ̀ ń sì rí òun ọlọ́run yìí kékeré ó yẹ kó yé yìí àwọ̀ ní dárúkọ ọlọ́run ẹni bá ń jẹ́ Babátúndé ọlọ́run Babátúndé ah, so àwọn ọmọ ọ̀dọ́ nìsí ọlọ́run wọn kékeré nìyẹn ọlọ́run Babátúndé ah, ẹwọ kóòdì yẹn ọ̀rọ̀ kiri tí wọ́n lọ

ọkàn máa ń bá everybody ṣe pé ìtìtìlámà gbogbo alájọ́ nìlú gbogbo alájọ́ nìlú gbogbo alájọ́ nìlú àníyàn tí wà nìyẹn torí ẹ̀lẹ́sìn máa rí pé tí mùsùlùmí kan bá ẹ́ẹ̀dì nìkan ibi iṣẹ́ ìjọba kò ní dà wọ́n tí kì í ṣe mùsùlùmí rẹ̀ kò ní dà wọ́n láàmú lórí ọ̀rẹ́ ẹ̀sìn máa àwọn ni wọ́n ní pẹ̀lú rí tó dú wá rí àwọn ní take back your country churches wake up take back your country ah ìgbàniyàn wá ṣáájú pé Hey, hey. churches wake up tí wọ́n gba country wọn padà so wọ́n fi ṣe báwọn àwọn ní country ibi tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wá sọjí yẹn pé ó kéé àwọn pílánì kan wà lábẹ́lẹ̀ tó tiẹ̀ lọ táwọn tiẹ̀ mọ̀ ìròrí àwọn kan tiẹ̀ ní pé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè kìrìsìtẹ́nì ni àwọn ah, aláhìí wọ́n ti ṣe é rọ́ ni. Ah, in terms of eh, population we are more than there. katuwale structure we are also perfect structure wà lẹ̀ aha katuwa wa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan sọ nípa economy nípa kágbárí nípa gbogbo nǹkan.

káwọn tó alẹ́fẹ́ kù mẹ́ àwọn olókọ́ntì àwọn olóòmù nàìjíríà pàwà aládá ní àjọ níní ṣùgbọ́n káwọn gbọ́n wa padà wọ́n ní kọ́kọ́ ní tàtọ̀rì bó fẹ́ bójú mu kómi ní tàtọ̀rì káwọn tó alẹ́fẹ́ lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹ̀yẹ jẹ́ káwọn gbọ́n wa padà lọ́dọ̀

ẹlẹ́ka àwọn ẹgbẹ́ sì lè kí gbogbo alátàá bẹ̀rẹ̀ sí wọ́n kìmọ́ọ̀rù kọ́ iṣẹ́ àtàlátù máa kọ́ máa kí ó kọ́ máa ṣẹ̀sùn kọ́ máa kírù ẹgbẹ́ kìmọ́ọ̀rù ò ṣe gbé lórí òkè ìgbà àwọn ọkọ̀ kọ́ ìyẹn ti di ó dùn kìí sinmi lálọ́ ó dùn bọ́ ní sáájú. àwọn ẹ̀yà mùsùlùmí náà padà ká bá padà dé ojú á máa adẹ̀ nígbà pé pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ọmọ ya mùsùlùmí tí wọ́n ti kọ́ ní papá mara ilé tí wọ́n ti fi nǹkan mí bò wọ́n lójú tí wọ́n ti fi lọ ọ́n padà bọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọ́n padà bọ̀ àwọn tí wọ́n pàápàá náà tí wọ́n dè mọ́lẹ̀ àwọn náà ń bọ̀ nàìjíríà yìí ti gbogbo wájọ́ ní àwọn kọ̀kọ̀kọ́ náà ní ọ̀ mo wá fura pé kí ni structure tó fẹ́ fi cement nàìjíríà tí wọ́n pariwo náà àwa president elect kò lè cement ilé rẹ̀ ó rù mí Lagos state kò cement Lagos state àníyàn ò cement ilé rẹ̀ àwa cement odidi orílẹ̀-èdè àbí mo pé tó bá ti di pé èèyàn méjì ń jẹun tó pé mẹ́ta lẹ́yìn tó a sọ pé ìmúkọ́ ni mo kúkú ńlá dẹ̀ ọbẹ̀ náà ló ti ń sáré tán yìí ọ ti ń kú gbogbo ọbẹ̀ lá ẹ̀sùn fóun gangan ọkàn ní òun ló ní èyí sí àjẹjẹ. Ọ̀pọ̀lọpọ̀lá kún mi ń zàkàyàn wà ń ta. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. أعطتني سنة تفري ساتة فورا social media ife à ń ná àǹfààní àti ní access ti kọ̀rọ̀ kan tó jábọ́ báyìí kó ti kárí orí whatsapp facebook la fi ń ṣẹ̀ṣẹ̀ rí gbogbo àwọn àṣírí ìmí tó gbò ti tẹ́lẹ̀ ọ̀la fi ń ná àǹfààní àti rí àwọn àṣírí ìmí tí ò bá gbò ká ní wípé ààrẹ tuntun tó ń bọ̀ kọ́lọ́n kó bá wa ṣe rọrùn fún láti lè rí ìjọba rẹ̀ ṣe kụba máa dáàbò rẹ̀ kó máa kọ́ ọmọ fún ní tó yẹ kóró àwa kì í ṣolóṣèlú àdẹ̀ pèpè síbi democracy ẹ̀gbọ́n mi létí ṣùgbọ́n tí ọ̀nà tó ń gbà fi àṣẹ ń bọ̀ lórí eléyẹn náà pẹ̀lú ìbéèrè tó wà ní ètò tó ọ̀nà tó kan wọ́n lo democracy ogun ni àwọn Amẹ́ríkà wọ àwọn ni wọ́n ń gbà náà wọ́n ń àwọn àfáàdẹ̀ rọra bá ọ́n lẹ̀ ṣe fásitì wá fáwọn èèyàn pé tọ́ tó gbogbo ẹ̀ bá ti wá dojú rúbà ìpínlẹ̀ òru rẹ̀ bá ti wá wáyé tó ẹ pé tí wọ́n tó wá gbé tí sọ́nìkẹ́ ti yan olórí rèé gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run oníkẹ́ tẹ̀lé o àwọn ará abẹ̀rẹ̀ rí gbọ́dọ̀ sáà fún àlẹ́nu ju ẹlòmíì lọ láàrín táwọn eléyàn gbé dé ọ́n ní kókò wọ́ọ̀dù nígbà tó máa fi parí ọdún pé mùsùlùmí náà ló pa ẹni tó strong nínú ẹ̀sìn ló padà jẹ olórí wọn ò tún ṣe lẹ́lẹ̀kejì mọ́ lẹ́yìn ìgbà náà ẹnu gbogbo mùsùlùmí náà bá kù tó bá pè tí wọn náà ṣàfẹ́ máa ṣe lé wa lórí túláàsì náà rí ìtọ́ ṣàfẹ́ náà bọ́ máa ṣe náà rí túláàsì lé wa lórí kọ́ máa tò kọ́ máa dín náà ní nítorí dáwà lójú ni pé kan fi ètè Boko Haram fẹ́ ma pa wọ́n ní nọ́ọ̀tì kan fẹ́ àwọn fẹ́ pa wọ́n nu bó ṣe ń pa wọ́n ni wọ́n tún bí sí gbogbo àwọn tó wà lábẹ́ bó ṣe ń pa wọ́n lọ́wọ́ náà lọ́wọ́ á tú àṣírí wọn. ìpínlẹ̀ kò dàrú mọ́ lọ́wọ́ pé àwọn wo ni wọ́n á reduce population wọn ní nọ́ọ̀tì. àwọn wo ni àwọn ọmọ ya mùsùlùmí àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ń tán pa. ṣá haúsá wa dábí títí kọ́mọ wa pẹ̀ ya ara wọn fúnra ara wọn definitely kí ni ìyẹn lábẹ́ òṣèlú kan nú àwọn tí wọ́n ń ṣe lẹ́rí ọlọ́run mọ̀ wọ́n gbogbo ìgbàlẹ̀ àfa súnà máa ń bẹ ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pa àwọn èèyàn kàkó pa lórí. haúsá ò lè dájúdájú títí wọ́n fẹ́ràn ara wọn ju kí dídá lẹ̀ lọ. bàbá ń gbọ́n tá a pè ní àsọdíyà àdán olúwa. tribalism kéèyàn má lè fira ẹ̀yà rẹ̀ ṣeré àwọn fẹ́ ìyá wọn ṣeré. kẹ́yà tí haúsá méjì máa jà fún máa bára wọn jà lọ́wọ́lọ́wọ́ báyìí sì wà tí ìkan náà méjèèjì yẹn wájọ ní ìṣù kékeré lórí bí hundred naira lásán wà sí ẹjọ́ wá ń fọ̀rọ̀ lórí hundred naira lásán ẹsẹ̀kẹsẹ̀ ní sọ̀rọ̀ àti ẹ̀ ń jà lọ́wọ́ ní tuntun tí wọ́n tu síra wọn wọ́n fẹ́ẹ́ lè jọ̀bẹ́ síra wọn wà á rí pé ó rí fún wọn ló jàre ni mo fi mọ̀ táwọn ọmọ wá ronú káwọn máa wá lọ para àwọn ní náà kí ló fa pípa tí wọ́n ń pa wọ́n nípa púpa àwọn wo ni wọ́n ń pa wọ́n àbí ọlọ́run kó jọ kó wọ́n láàjẹ́ kan rà títí omi rẹ̀ gbogbo àwọn tó wà lábẹ́ bí wọ́n ṣe ń pa àwọn ìpa púpa káàkiri orílẹ̀-èdè yìí ọlọ́run báwa tí wọ́n ṣẹ̀ sí máa tàṣírí wọn báwa fara ní wọ́n báwa fún wọn pínpín báwa fòpin sí gbogbo ẹ̀kùn olè fúnlẹ̀ mọ́ wa ó ti tó gẹ́ àwọn fúnlẹ̀ mẹ́nikẹ́ni kan yẹ fúnlẹ̀ mọ́ sílámù mọ́ kan yẹ fúnlẹ̀ mọ́ mùsùlùmí mọ́ ajẹ́káyé bẹ̀ẹ̀ sí ọlọ́run lórí ilẹ̀ ajẹ́káyé bẹ̀ẹ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ táwọn èèyàn fún òótọ́ táwọn fún dodo sáàrẹ̀ ń sọ ìbẹ̀rẹ̀ ṣe rí náà rí àwọn làwọn láàánú wọn àwọn làwọn fẹ́ kí àwọn náà so ire àwọn làwọn ń dùn wọn pé kọ́ máa wọná à ń pọ́ bá di ẹmọ lọ́wọ́ kú ní olóhàn fẹ́ kó wọn rà kìtà lọ́jẹ̀ àwọn làwọn ti sí wọn àwọn làwọn fẹ́ àní wọn sẹ́ni ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم sọ̀lọ́wọ́sọ̀ jáfílé yẹn kó lẹ̀ lẹ́ni. Máyà wa tó lẹ́ni ìrìnà tafarú. Aláàdé àwọn kèfèrí mọ̀ ọ̀fẹ́ fún yàn. Nígbà àdéhùn kìtà àdé. Lágbàgbèdè àwọn àlè kìtà dì í. Wẹ́lú wàlá nínú ìṣeré kí. Àtàwọn ẹlẹ́bọ̀. Ayò náà sọ̀rọ̀ alẹ́ kan mẹ́rin káyọ̀ ẹ̀mí kan bẹ̀ kan. Wọ́n ọ̀fẹ́ kí oore kankan dọ́dọ̀ yín látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n lọ́wọ́ nínú adún oṣù ẹ̀ẹ́dẹ́ ìrìn kankan. Ẹ̀yùn lè sẹ́lẹ̀ aléìkún nílẹ̀ kọ́ ìrìn ní rọ̀bì kan. Ọlọ́wọ́ bá ní ọtí wọn fẹ́ kí Mùsùlùmí sórí eré kí ló ṣe yí. Wàláhù yàkọ̀ wọ́n ṣe Ọlọ́ọ̀bá ní ṣùgbọ́n ọlọ́run yàtọ́sù lè ràn án sí ìmọ̀ ìyànjá. Ọwọ́ ní ìtọ́dẹ̀ ń sọ yẹn tí wọ́n rò lẹ́ni wọn yẹn kò rí bẹ́ẹ̀. Ẹni tó bá wọn lòun máa dá lọ́lá, ẹni tó bá wọn lòun máa gẹ́. Tí kì bá ń ṣe pé tí kì bá ṣe pọ́lọ̀ ń jẹ́ Rahmanu gan ni àwọn gan lọ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ sí kì ọlọ́run. Tó bá pẹ́ tó bá sì mí ni màá jẹ́ ni.

ilé nǹkan wa náà tó sí kìíní kìíní mi ni nǹkan wa lélẹ̀ àjọ nínú والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ọlọ́wọ́ tó ní ọlá tó kẹnu tó pọ̀ àbí ọlọ́run kó Tí a dúró mi ló ní à ń tẹ̀síwájú lọ́la. Bẹ́ẹ̀ ni ọlọ́run tún lálàá la máa parí tẹ̀síìrì wa ti Ramadan ti ọdún yìí. Ẹni tí a fi máa parí sọ̀rọ̀ wa tí a ń kàbọ̀ sọ́rọ̀ tó ṣàgìrá. Ẹgbẹ́lá ilé ti àsọ̀lọ́ yìí àti ìta tí ó sọ látẹ̀yìnwá kọ́lọ́ máṣe ní wàlejò